ó ní gbèsègbè bóyá ó ní agbára jà wọn pásítọ̀ ẹgbẹ́ rẹ̀ lọ hmm. bó ṣe yàn nìyẹn ní tó wáyé pé tó yẹnu tó ti mú kó tó wọn látọ̀dọ̀ lọ wọn bá dá yóò lè máa sọ lè máa sọ rẹ aago méjì ọ̀sán lè má ti dé sọ́ọ̀bù ẹ lọ́wọ́ mo sì wá ń lè àádóde ẹ lọ sí sọ́ọ̀bù lómi tí ì dẹ́ntẹ̀ mi hmm. yóò bá ìjẹ́ báyìí láwọn wákàtí kan tó fi tó fi tajà mílíọ̀nsì ni ó pa ni ó pa àwọn tó àlẹ́gbẹ̀gbẹ̀ yẹn ti tún àwọn ọmọ tẹ fóònù nígbà tó ọ̀rẹ́ nìkan kan tí wàá sábẹ́ abẹ́ ra nǹkan lọ́dọ̀ yìí kò sá sí wọn orí tiẹ̀ nìyẹn hmm. eléyìí wọn àtọ̀rọ̀ láti kọ́ káwá dá iye tán wá wò ká ah, ìràwọ̀ yíyá ìràwọ̀ wọ̀ kí ló mọ̀ ni ah, ìràwọ̀ yí gbogbo ìyẹn gbọ́dọ̀ yẹ kó mọ̀ kò wá mọ̀ kọ́dà ìyàwó ló tún sí fìlà lágbẹ́rẹ́ báyìí kò fi nà lórí tó lórí ìwọ ìyẹn ìwọ yìí hmm. wọ́n ti gbogbo tí má sì dé wọ́n sọ gbólógbò ni àwárí gbólógbò ni òtò ní láàrí àrànà rànà òní rẹ̀ láàrí pẹ̀lú ìmọ̀ tiwa àmọ́ àna rẹ̀ nígbà tán lóyún ẹ̀ tí wọ́n kọ tán fọwọ́ rẹ̀ bọ̀wé lọ́hùn kó sójú wa rí àsìmọ́. Hmm. kí ló kọ níbi wa kó tó kọ òun náà mọ́ mọ́ ìyá tó bí ìyá rẹ̀ àti bàbá rẹ̀ náà mọ̀ mọ́ àwa táwọn àgbàtàn fi kẹ́kọ̀ọ́ làánà sí bẹ́ẹ̀ mọ̀ èyí ń tó lọ fi ju gbogbo wa lọ nìyẹn hmm. ẹyọ kan kò sẹ́ni tó lè mọ eléyìí ọlọ́run nìkan náà ni hmm. so ìyẹn jẹ́ ẹyọ kan tó ti ṣe látàrí pé nǹkan mẹ́ta ní àrẹ́sì wa hmm. ẹyọ kan òun náà níbẹ̀ yẹn náà kún mọ́ ọkùnrin àtobìnrin tí wọ́n sún mọ́ra wọn sẹ́wọ̀n ẹgbẹ́ process ti bẹ̀rẹ̀ bí kọ́kùn àtòbìnrin wọ́n ó sùn mọ́ra wọn i love you kọ́kọ́ sáájú kò ní kọ́kọ́ fi tù síná tó kọ́mọ dààmú bí wọ́n sẹ́ni káàdì sí kò tẹ́ sọ fún ẹ̀rí káàdì kàmí rí sẹ́ni ó sáà kájẹ mí olówó kan kó sì ti náwó ẹ wo process yẹn fún àtòbí á di pé ọlọ́run wa lórí ibi tán wọlé ńjọ́ kan ó wọnú yàrá rẹ̀ tó tilẹ̀kùn tó wà níbẹ̀ wọ́n sàjọ pa bàbá jẹ́ wípé wọ́n sàrí kìí. wọ́n sàjọwọ́ lẹ́ẹ̀nà rẹ̀ láwà. ẹ wá dúró kí ni ò ṣe process yẹn ti pọ̀ tó. Hmm. tó já sí pé tó wá sọ pé wọ́n wá sọ pé nìkan fún yàn lọ́wọ́ ní mistake ẹgbẹ́ etí rẹ̀ mistake kọ́ àmọ́mọ́ sí. mistake kọ́ àmọ́mọ́ sí. mistake ni wo bá tètè gbé ńlá là tó sùn gbà náà ni Adu process tá a sọ o tó wá ti pẹ́ ẹ̀kan tó súnmọ́ra náà wá dọ́ra ni ẹ mi mistake mistake kọ́ o àmọ́mọ́ sí nìyẹn tó bá ti ajá sí gómìnà máa sọ pé tòkí níta ló jọ kọjá o mi rí fíọ́ọ̀lù mi náà tó bá lóye ẹ̀dá o sì kò tí ò ní kó ya wèrè sẹ́yìn sẹ́yìn sọ pé ya wèrè o ní tí ì ọmọ yẹn ó padà ṣe èrè. ọmọ tá à ń fi bẹ ẹni tó fún wa lóyún tí ò tètè gbà kó ẹ lọ ọmọ mi bẹ ọdún mẹ́wàá nìsín wọn ò tí ì wá kílèmù ẹ̀dùn nígbà àmì ìlọ́wọ́ lẹ́gbẹ́ mi gẹ̀ẹ́dọ̀ ọmọ olórí burúkú òní mi lọ́gbẹ́ olórí burúkú ọmọ òun sórí ibú ó dẹ́ afẹ́ tiẹ̀ sórí ibú lọ nìyẹn gbogbo tá à ń sọ òun kádàrá anú ẹ̀jẹ̀ nìyẹn. kádàrá anú ẹ̀jẹ̀ nìyẹn tó hmm. ti yé ó wá wá kọ́nà bá sì wá rí ìfọ̀ tó fi mọ́ tó fi mọ́ ó kù bẹ́ẹ̀ ìyá náà sì mà bàbá náà mọ̀ pé báwọn ti sunrun ọmọ yẹn nìyẹn. tó ti yé àwọn náà wáá rí pọ́ àwọn dá iye tán wọ́n rí pé ṣe jàdíjàgbẹ́ wọn ò ní jẹ́wọ́ ara wọn o hmm. torí wọn ò mọ̀ pé táwọn ṣe yìí ò dáa wọn ò mọ̀ nínú hmm. mọ̀ sí pé inú nǹkan tí ń kó bá wọ ọmọ láyé òbí méjèèjì ni. òbí ni bóbi ṣe jẹ́ onídùúró fún yàn bẹ́ẹ̀ náà bá yí ọmọ jẹ́. bó ṣe wà nù irú ọmọ bẹ́ẹ̀ àwọn tó bá wá rẹ́ni tó lọ́n bù lójú inú tó ń sọ̀rọ̀ sí dán tí àwọn ẹ̀mí ẹ̀mí ọ̀run sọ̀rọ̀ sí nínú ọgbẹ́ ìyá rẹ̀ ní sọ hmm. àwọn oníṣàjá àsọpàjẹ ni ọ hmm. oyún tẹ ẹni ẹ̀ ní oyún burúkú hmm. lẹ ní ọmọ ìwọ̀n tí àbá lóyún burúkú lè bí mímọ burúkú ní tí ń ṣẹlẹ̀ ẹnu sáyé ọmọ ẹlòmíì hmm. ọmọ tí wọ́n bí kalẹ̀ tí ẹ gbé ẹnu àyè àti bàbá kan ọ̀tí ẹ̀ kò lè yóò sọ pé àwọn àtẹ̀bẹ̀ kú àwọn àtẹ̀bẹ̀ ti ṣẹ́fẹ́ sí nìkan hmm. ó lè máa ní promise and faith nínú ayé rẹ̀. ó lè máa ní promise and faith. bẹ́ẹ̀ tó bá wá débi wọn ò bless rẹ jọ́nà bí ọ wọn ò bless rẹ. wọn ò ṣe kó mọ rẹ. wọn ò ṣe kó mọ rẹ wọn ò bless rẹ rárá là ń tègbè ti aláàfà bí láti ṣẹni wọn ò fọ́ lókọ̀. Hmm. irú rẹ ṣẹlẹ̀ bẹ́ẹ̀ àwọn abọ́ rẹ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni pé ọ̀pọ̀lọpọ̀ ti ṣe àbàbọ̀ ni kò tẹ̀ lójú rárá. àbàbọ̀ ẹ wo ẹ bá mi pé ẹ̀rọ bá ní sọ̀rọ̀ ní kẹ́rẹ́ àmì pé nọ́mbà zero eight zero mm-hmm. eighty six mm-hmm. sixty two mm-hmm. fifty one uh-huh. fifty nine zero uh-huh. zero eight six six two five one five nine. ẹ máa bá wa ṣíà program ẹ rí pé program àárọ̀ yẹn ló kó ní agbára àwọn èèyàn mi farabalẹ̀ ní bàbá. ó ti bẹ̀rẹ̀ sí ní gbóná látòní báwọn ní ti ń gbóná báwọn lóníkàlùkù lọ́ọ̀lẹ́ wọnú ilé rẹ̀ wò báwo náà ṣe lóyún mi. àwọn tó bí ọtí bá sì kú kàndọ́gbọ́n ra kinní kan fún wọn tí ó dùn mọ́ wọn wá jòkó ti hàn àwọn fẹ́ bá ṣe lọ́sẹ̀ kan ni hmm. ọ̀sẹ̀ kan ni ojú ni ó lò hmm. ọ̀sẹ̀ kan máa wulẹ̀ kan ju bó ti kan ju wọn ò dáa ó hmm. ní tó gbà lọ́wọ́ àwọn òbí yẹn kan tó kú àwọn ọlọ́run yìnbọn ṣe táwọn tó ju òtí kú báyà kẹ́nìkan àwọn wá ṣẹ́kù náà ni ah, tọ̀ mo tẹ̀ ní mo ní ó kiri wa mo ní kí n béèrè lọ́wọ́ yín àwọn ọmọ kínní àwọn ọmọ gbá àwọn ọmọ àwo àwọn ọmọ sẹ́nitọ́ zenith bank àwọn hmm. ọmọ kínní kan wọ ọdún hmm. tọ yóò ti mọ ọkà wíwé tó ń kí bàbá àná hmm. ibi tó ti mọ ọdọgbọn mọ béèrè nu ìbẹ̀tẹ̀ máa ń tù àwọn ọmọ kínní kan ilé ìyá rẹ̀ nù wọ́n ń gbólé dá ìgbólé ìyá ọmọ gbólé ìyá ilé ìyá mi bó wàá ní bóun náà ṣe máa ṣe léwu náà bó o jẹ́ gbọ́mọ̀ kó o kó o gùn kankan lẹ́nu ẹ̀kọ́ yẹn Eh, mọ́mì mi dáàdì mi ah, báwo lẹ tẹ̀ ṣe pàdé náà. bó lẹ ṣe pàdé hmm. bó lẹ ṣe pàdé. ṣé mọ́mì mi dá yín láàmú ni. wọ́n ti ṣe mọ́mì mọ́mì ó burú díẹ̀ ṣé mo dá yín láàmú kẹ́ tó rí mọ́ fẹ́ báyìí. ah mọ́ rẹ̀ tó wọ́ olórí ibú ni bí o bá ti bẹ̀rẹ̀ sí ní gbé àlàyé wọn àgbẹ̀ olórí búrẹ́bù wọn náà wọ́n pè wọ́n o sì ra tẹ ìkọ́ọ̀dù wọn ìkọ́ọ̀dù wọn àwọn tó adájọ́ kó lẹ́nu alẹ́ mọ́jú àwọn ọ̀gbẹ́ ah, àgbẹ̀ olórí búrẹ́bù wọn. báwo ni o ṣe ní àfẹ́ tèmi báwo ni olórí burúkú o sì mí bí mo jẹ́ wọn àwọn nǹkan wà tá a fojá àṣàkíyèsí o cctv kámẹ́rà ń bẹ ní ara ọmọ tí oyún tí a ní tí ò tí àwọn mọ̀lẹ́kà àti fi sí ibi kamẹ́rà wọ́n ti fi sínú ayé rẹ̀ nígbà tó ti pé ọmọ oṣù mẹ́rin tó ti ọmọ tó bá tó wá bí kalẹ̀ báyìí gbàm báyìí hmm. tó bá tó bí kalẹ̀ tán tó ti wẹ̀ tán wọ́n ti dá mẹ́mórì yẹn padà síbẹ̀. síbẹ̀ nígbà tó wẹ̀ tán. mo fẹ́ sọ fún pé ọmọ tí tẹ́mọ sórí báyìí owó ọkùnrin ẹ̀ máa bára yín ọmọ òun ò rí yín o. Hmm. ẹ ni o má rò pé kò rí ọ hmm. kò lè gbèsè bá lọ kó tẹ́bi tó fẹ̀ mọ yàrá lọ. tó bá sọ pé tó gbé kò rí ọ láwọn tó lọ méjì wáyé lọ́dà àtàkì hmm. ẹ̀yin náà lẹ́bi kọ́ ọ hmm. ẹ̀yin náà lẹ́sọ̀ blú fíìmù fún un hmm. àkíyèsí yẹn nǹkan pọ̀ gan nǹkan pọ̀ gan àìdìdínú ẹ̀jẹ̀ yọ̀ nínú mẹ́ta tí mo ní àrẹ́sì wẹ̀ yọ̀ kan sórí mo lẹ̀lẹ̀ sọ yìí so náà ní ẹyọ kan tí wọ́n sọ náà ní dìvẹ́lọ́pù ẹ̀ lọ́wọ́ òun kò sẹ́ni tí ò lógo ògo yàtọ̀ síra wọn. kò sẹ́ni tí ò lógo ògo kan yàtọ̀ síra wọn ẹ máa ṣe ètò yìí ẹ máa ṣe ààrẹ. gbàtẹ́ ń sọ̀rọ̀ lẹ́ẹ̀kan ẹ sọ̀rọ̀ nípa bàbá tí ẹ dákun wọn nísìn gbẹngà adéwòye. ara eh, olúmọ̀yẹ̀wò rìsátọ́lá eh, ṣé ẹ ti sùn mm, oorun wẹ̀rù àwọn eh, pẹ́kọ́. àyìn tí mo tún wá tún dákọ̀ yẹn. gbẹngà adébóyè. gbẹngà adébóyè láìla mhm. ìlàlá. ǹgbà tí wọ́n wá dúgbà tẹ́nì kan wá gbé àwọn kankan wá níjó ní tó ń gbé ìgbà tẹ́nì mọ́ ìgbà tán ẹ̀jẹ̀ lọ́ba ṣe ni àwa pa yé pé libra lẹ́nu yẹn libra yẹn ló jẹ́ akọ fún táwọn bọ́sítà sọ̀rọ̀ rẹ̀ hmm. ọ̀rọ̀ náà ni ó sọ tí ó fi là. ó ṣe wà nù pẹ̀lú àwọn àna wọ̀nà àbájọ àbájọ so ayé kì í ṣe pé àwa ṣeré ń bẹ̀. àwa jagun ni. ẹni tó bá fẹ́ mọ jòkó ní ìtàn ti ń tayò kó jẹ pé ẹ̀kọ́ ló fi jòkó tì wọ́n tó lẹ́lòmí ìranù ni ó ṣe tó fi dáa fún un. ìranù lẹ́lòmí bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni. mo lẹ́nìkan tó yẹ kó lóṣèlú ni ibi tí ń ka pépà kan gbọ́ pé ah kíní kan ṣẹ́ ló wí ni kíní kan náà wí ni ìwé ayé àyàrá yàrá ó jẹ́ àlálẹ́ ìgbẹ̀rẹ̀ ilé ìtẹnu rẹ̀ mú ilé ìwòkúlù yóò ṣe ṣe kàmpẹ́ o hmm. òun náà ti jẹun òṣèlú nísì títí mọ̀ sí pé ẹnu ló fẹ́ ṣe kíni. ló fẹ́ fi là. nígbà tó sì rí ìdí náà pé nígbà tí ó rí ìdí kí náà pè ní sùkúlù geography ló ṣe tó ń mọ̀ débi pé ṣé geography wájú ló ṣe tòbí túmọ̀ sí wípé ayé ìmọ̀ láì bẹ̀ ìmọ̀ ni kó má lo oògùn kankan àmọ́ àwọn tó ń gba mánú ayé wa sọnù àwọn tó ju wa lọ́dọ̀ wo bàbá. ara rẹ̀ náà mo ti sọ ohun èèyàn gbogbo ẹni tẹ́ bá fẹ́ra yín ẹ fẹ́ra yín bó ti yẹ kẹ́ ẹ fẹ́ra yín nílànà kìrìsìtẹ́nìtì gan ọ̀kànlẹ̀ tó ọ̀kànlẹ̀ lómi gan bó sì kí mọ́lẹ̀ kálẹ̀ ti fẹ́ra yín náà pé é ṣe bẹ́ẹ̀ ìsìláàmù hmm. lọ́dọ̀ ti wá sọ fún wa pé fáǹkì wù náà àlè yìí náà gba ìyọ̀ǹda lọ́dọ̀ àwọn tó fẹ́ fọmọ wọn ìyọ̀ǹda bẹ̀ náà ni pé ó san sùn mẹ́jọ hmm. ẹran àgbò ẹ̀rìn ewúrẹ́ ní hmm. àpò kíní kan hmm. àpò kan bó ṣe sọ ó fẹ́ fún ọ ní yọ̀ǹda nù tó bá ti lè fún ọ bá ti kó ogun náà sọ yìí fún ọ bá ti kó ogun tó bá lọ pé àpẹẹrẹ ah, ògùn ọlọ́rẹ̀ ẹ̀ bí ìyàwó àbí máa yìí olú wa bá fẹ́ inú wọn ti dùn ún hmm. ní í ṣe nǹkan rẹ lọ ìyẹn mélòó ní í ṣe bẹ́ẹ̀ àṣẹnu ìyẹn mélòó ní í ṣe bẹ́ẹ̀ ìyẹn mélòó ní í ṣe bẹ́ẹ̀ wọ́n kó wọn lọ́wọ́ àwọn àna tọ́jú ìyá ọmọ wọn sì ṣe pèrè agbolé tọ̀rọ̀ ọmọ olórí wọn náà ọmọ tí ò ní ọmọ tí ò ní dáa fún wọn ah! wọ́n ọmọ ọmọ àwọn náà ló jẹ́ nítorí pé ó jàgbà lọ́wọ́ wọn ni wọ́n fún hmm. wọn fún ó dé àfẹ́tì ọmọ tábí. ní àfẹ́tì ọmọ gbogbo eyín ń wá ẹ̀gbọ́n gbọ́ mi o àkàn tó bá tádùn àrò mi ti gbà o kì í ṣe pé àwọn gbọ́ lójú pásítọ̀ kẹ́kọ̀ọ́ gbọ́ lójú o hmm. kì í ṣe gbọ́

Hmm. táàfin ṣàbáyọrí lórí ẹ̀ tó bá ti lè kọ́kọ́ mọ̀ ẹ̀kọ́ náà bí tó ti gbà ní pọ́blẹ́mù pọ́blẹ́mù rẹ ti sọ̀kù díẹ̀ díẹ̀. ó ti hmm, bí ya díẹ̀ díẹ̀. ó kọ́kọ́ mọ̀ yìí pé e ti ń si ọ̀nù gbọ́ngbọ́n gbàgbà ah ọmọ náà wọ́ndà bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni hmm. yáyà mi sọ bẹ́ẹ̀ mi lóòótọ́ pé àwọn òfin mọ́ àwọn òfin mọ́ mi múlá dì mí mọ́ bà mọ́ bà so àkíyèsí ni ẹ mọ̀ ṣí ká wá sí ojú òpó lẹ̀ tá a bá wá sí ojú òpó lẹ̀ káwọn èèyàn wá pè wọlé mm. nǹkan tí ò bá yé wọn lórí ibi tá a dé ni o ah, ní nǹkan tá a ń sọ yìí ni o ah. kó kálukú béèrè pé ẹ dákun báyìí báyìí báyìí báyìí báyìí báyìí báyìí oníká béèrè o kì í ṣe pé kí a máa béèrè pé ẹ dákun ẹ mọ̀ tí ìbéèrè ti tèmi àkọ́ ah. ti fún ọmọ ẹ létí ni o ah, ẹ bá mi pè ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí zero eight zero eight six six two five one five nine zero eight zero eighty six sixty two fifty one fifty nine ah. ẹ wo ẹ bá wa sí ojú òpó lẹ ẹ bá wa pe nọ́mbà láti pè wá sí orí ètò báyìí. lórí ètò báyìí láti pè sórí ètò báyìí eh, eh, studio line tẹ́ máa pè sí zero nine zero twenty seventeen nineteen ninety nine ẹ bá mi pè lẹ́ẹ̀kan zero nine zero twenty seventeen nineteen ninety nine nọ́mbà tẹ́ máa pè sí òun nìyẹn ẹ gbọ́ lórí bíi tá a sọ̀rọ̀ dé yìí hmm. òun ni kẹ́ béèrè béèrè lé lórí o. Hmm kí ṣe pé a máa béèrè ìbéèrè tó ní làákàyè ìbéèrè tá a lè dẹ́ ẹ òṣèlú pa máa kọ́ọ̀tì fò fún àǹfààní àwọn tí wọ́n ń gbádùn wa ká lè gbádùn ara wa dáadáa òun nìyí o ẹ bá mi tún nọ́mbà yẹn pè dá zero nine zero twenty seventeen nineteen nineteen nine nọ́mbà tó fi máa dá sí ètò láàárọ̀ yìí òun nìyẹn o a ní láti nínú ẹ̀jẹ̀ ẹyẹ ká ti fi ẹ ká fi kọ ẹ láti inú ẹ̀jẹ̀ ni ìṣòro wa ti bẹ̀rẹ̀. inú ẹ̀jẹ̀ rẹ̀ lómi ti pọn tó dáa inú ẹ̀jẹ̀ rẹ̀ lómi ti ṣègbè tí ò dáa láàrin kọ̀ńdọ́gbọ̀n mi ti ìyá rẹ̀ àti bàbá rẹ̀ ó yẹ bá a gbé kúrò ẹ̀ka wẹ̀ tó wà mẹ́. hello ẹ káàárọ̀ ta ló wà mẹ́. hello ẹ káàárọ̀ ta ló wà mẹ́ o. hello. hello ẹ bá wọn kọ́ tiẹ̀ ẹ bá tún nọ́mbà yẹn pé ẹ bá tún nọ́mbà yẹn zero nine zero twenty seventeen nineteen ninety nine nọ́mbà tá a fi máa pè wọlé nìyẹn hello. ẹ bá gbóhùn sókè. wàhálà sàlám à ń dá yín lóhùn orúkọ yín láti ilẹ̀ tí ń pè. náà. ẹ sọ̀rọ̀ sókè ẹ bá a sọ̀rọ̀ sókè ẹ sọ̀rọ̀ sókè àwọn èèyàn fẹ́ gbọ́ nǹkan tẹ́ fẹ́ sọ ẹ sọ̀rọ̀ sókè. ìtẹ́yìn fẹ́ sọ àwọn èèyàn fẹ́ gbọ́ pé ẹ béèrè. tẹ́ ẹ béèrè fáwọn náà ẹ ẹ eh, eh, kì í ṣe pé kẹ́ wá kẹ́ wá máa ah. tẹ́ ẹ bá tì í jí ah. tó bá dọ̀la ẹ ti jí ẹ pè kẹ́tù lè pè zero nine zero twelve eh, ninety nine nọ́mbà tẹ́ fi máa pè wọlé o nìyẹn. hello. hello hello. hello Hello. bo. ẹ káàárọ̀ láti bo. Lati bo. Awo awa na náà kọ́ ẹ ti rí bá àwọn tó pè wọn rẹ̀ kí wọn ti fún wọn láǹfààní láti jẹ́ kí ó wọlé eh, bàbá ẹ bá mi pe ẹ̀rọ ìbánisọ̀rọ̀ títí gangan kí ẹ bá mi sọ àdúgbò yín. zero eight zero mhm. eight six mhm. six two mhm. five one five nine zero eight zero eight six six two fifty one fifty nine ìlú kan náà pè ní ẹlẹ́yọkà ni mò ń gbé tẹ́ bá gba àjàṣẹ́ wọlé after jàṣẹ ẹ kan falokun after falokun ẹ kan ẹ kan àgbé ẹsẹ wa lòlẹ kan ẹlẹyọ kan mm. ẹ wà ẹsẹ wa kan ìjágbé lòlẹ kan ọfà tágbá mm. láti òṣogbo lẹ ti ń bọ ẹ kan fà ẹ kan ìjágbé lòlẹ kan ẹ ta òyìnbó ẹlẹyọ kan yẹn. hello. hello. àdúgbò ẹ láti inú wo nìyẹn. láti. náà. àtòlùmọ̀ ìjọ ni ọ̀tún láti Ògbómọ̀ṣọ́ ìbéèrè yín ìbéèrè yín. ẹ ń ṣe nàm ẹ ń ṣe nàm ẹ ń ṣe nàm aṣọ àdúrà ọ̀rọ̀ lẹ́bàá ẹ ń ṣe nàm ó yẹ kí ọ̀rọ̀ ara wa ó yẹ kó ká wa lára ẹ gbọ́ àwọn àṣírí ǹjẹ́ pásítọ̀ ẹ ti sọ orú àṣírí ìfọ̀ ẹ rí ǹjẹ́ àfáà ti sọ orú àṣírí ìfọ̀ ẹ rí ǹjẹ́ ẹni ẹ̀tọ́ ti sọ orú nǹkan báyìí fún ẹ ń lọ wá ń gbọ́ lọ́fẹ̀ẹ́ ló fò lọ lè ṣíà prógrámù ẹ ló ta ló wà bẹ́ẹ̀ wa aleykum salam. ọlọ́run ṣètò. naam. ẹgbẹ́ ń gbọ́ yín. nípa ọ̀rọ̀ ti ẹ̀ ẹ̀ ní ilé ẹ̀jẹ̀ wọn pàdé papọ̀ rẹ̀ ṣe máa pa tó bẹ̀ fọ́ wọn. ní jẹ́nọ́tà sílé ni àti ẹ̀rọ nípa. tẹ bá pè ní jẹ́nọ́tàbù ó lọ tẹ bá pè ní ọ̀rọ̀ sábì ó ṣe déédéé tẹ bá pè ní jẹ́nọ́tàbù tó ìbò ń pè ó ṣe déédéé bá sọ pé ìsábì ni ó ṣe déédéé. ṣé ìbéèrè tí wọ́n béèrè wọ́n sọ wípé ṣé àyè wò tọkùnrin àtòbìnrin tán máa ṣe lọ́sítù pé ṣé ló fà á tírú ogun bẹ́ẹ̀ àfa wa dàbí pé tẹ́ ẹ bá ní òun ni òun náà ni tẹ́ ẹ bá wá ní àyẹ̀wò àbí báyìí náà kọ́ ni wípé òun náà ni ṣùgbọ́n nǹkan kan náà ni àbísà nǹkan kan náà ni wọ́n tó fẹ́ fẹ́ yàn tẹ́ ẹ lọ jẹ́ èè tẹ́ ẹ wá nítorí pé ẹ fẹ́ ẹ láìkí ara yín ẹ wá lọ fẹ́ra yín ẹ mọ̀ wípé ọmọ tẹ́ ẹ máa bí kò sí bí òṣèlú sí ẹsẹ̀ síbẹ̀ àbí bẹ́ẹ̀ kọ́ ni bàbá ẹ rí kò sí bí òṣèlú sí ẹ̀ẹ́ sí bíbẹ̀ yóò bí ss. àlàyé ibẹ̀ nípa genotype ni pé genotype mẹ́ta as wà aa wà ss sì wà tí as àti as bá pàdé ara wọn yóò padà fọ́ọ̀mù ss hmm, gẹ́gẹ́ báwọn olóyìnbó ṣe gbé tí. ǹkọ́.

ok inú ìbéèrè yín. ok. ẹ ṣeun ẹ ṣeun ẹ ṣeun a sọ a sọ a sọ ansa rẹ báwọn bó láti London náà ti pè yẹn o láti London wọn ní òkè ọjà jẹ́ pé nǹkan bá wọn ṣẹlẹ̀ ṣẹlẹ̀ kí lọ́nà àbáyọ rẹ̀ mm. ṣẹlẹ̀ ọ̀nà àbáyọ bẹ̀ ni wípé ìwádìí wa bẹ̀rẹ̀ mm, mm. ìwádìí wa bẹ̀rẹ̀ àwọn sẹ́yìn tó sì yé ìwádìí wa bẹ̀rẹ̀ àwọn abẹ́rẹ́ gbogbo àwọn ìwádìí yẹn bóò ni bóò ni ìràwọ̀ rẹ̀ ṣe rí àwò hmm. tọkùnrin wò bóò ni ìràwọ̀ rẹ̀ ṣe rí ibẹ̀ láti gẹ̀ẹ́tì táwa gẹ̀ẹ́tì pé n tó ṣẹlẹ̀ ní ibẹ̀ yẹn tó wá kan gòkè solution solution solution a ah, ní kẹ́ ẹ fira yín lẹ̀kẹ́ mọ́ fẹ́ra yín mọ́ o. ẹ bá wa kọ́ tiẹ̀ ní ká fi lè gbọ́ nǹkan tán sọ ẹ bá wa kọ́ tiẹ̀ ní. a ah, tó lè kẹ́ ẹ fira yín lẹ̀kẹ́ mọ́ fẹ́ra yín mọ́ o. Hmm. ẹ lọ lè gba kinní kan dájú ìwọ tó ń kọ ìyàwó àbúrò tó ń kọkọ o ò ṣe làákàyè tó ni o hmm. ẹ tó bá sọ wípé ọkùnrin kan ẹn bàtà wà lọ́dọ̀ rẹ̀ ayé mi wá dá ìwà lóyún ìwà bímọ rántí pé ọkùnrin náà ló tún padà nífẹ̀ o hmm, bẹ́ẹ̀ni nífẹ̀ obìnrin bíi tiẹ̀ o bẹ́ẹ̀ni ìwọ ọkùnrin náà tó torí pé ìyàwó bímọ tó padà lè jáde kó nu lé rántí pé obìnrin ló pàṣẹ kí ló padà fẹ́ ẹ lọ́ọ́ nígbà tí nìkan dájú ti bọ́lọ́run ti dá àwọn ọkùnrin pẹ́ kó ṣe dá àwọn obìnrin o hmm. ó dá ọkùnrin pẹ̀lú ó kó gba mọ̀lẹ́kọ̀ yẹ mọ́ wá mọ́ ẹ mọ́ hmm. ṣe ẹ mọ́ yọjú ẹ mọ́ yọ ọmọ àwọn gbà tí ó da obìnrin mérekù ni o tó sì ọlọ́run ìfẹ́ kan bínú ìfẹ́ kan banújẹ́ báyìí lè ṣe pèlè ọ mọ́tì ni wàá gbó mọ́tì ni o hmm. torí ìwọ ló pè wọ́n àwọn akọ́nà ni wàá fáwọn fẹ́ àwọn hmm. tó sì so ẹni tó bá tó bá tó bá tó bá tẹ́lẹ̀ bá ti pè wá gbé òkè ẹ bá mi ṣẹ́ẹ̀kì márèjì tèmi wò àwọn àgbè hmm. láti pèlè àwòtọ̀ lóbìnrin àwòtọ̀ lọkùnrin tó bá yẹ pé irun tá a sọ ọ̀hún bẹ̀rẹ̀ kí nìyẹn ti papọ̀ pẹ̀lú ara wọn ó ní wọ́n ṣe máa ń ṣe ẹ̀ ní kọra yín lẹ̀ ẹ̀ sì padà gbádùn ẹ̀ padà dúpẹ́ fọlọ́hún. wọn ò ní kọra wọn sílẹ̀. ọlọ́run ò ní kọra yín lẹ̀ nídìí torí má kó onú hmm. oòrùn kó má lọ bọ́ sínú oòrùn náà oòrùn dẹ̀ mọ̀ ti dáa iná ló sí jùlọ. Hmm. Hmm. ẹ bá mi pe ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yín ká tó kú lórí ètò ìjọba ètò yìí. zero zero eighty six sixty two fifty one fifty nine zero zero eight six six two five one five nine hmm. whatsapp number láti béèrè question zero eight one forty six forty six thirty six fifty two zero eight zero zero eight one four six four six three six five two eh, so eh. kò sí ìtẹ̀lé kò sí mímú ìjọba pé ìjọba kò síbi èyí tó wọlé gbogbo àgbà sọ wípé lọ́ọ̀lì ń káàdì mi pẹ̀lú whatsapp number hmm. ẹ sọ question yín síbẹ̀ á dà yín lóhùn pẹ̀lú òkú ọ̀rọ̀. ó dẹ̀ sọ ká tó máa lọ ẹ ká padà sọ́rọ̀ àná torí àwa la sọ̀rọ̀ kó bọ́dà wípé àwa sọ̀rọ̀ àwa múṣẹ mọ́ ǹjẹ́ aré ẹni tó àwọn wo ló wà ń bẹ̀. Prince ọmọ Adé òun nìkan ló ṣe ẹ̀jú ní gbogbo wọn. Prince ọmọ Adé Adé ẹ kó àìwá lórí WhatsApp kó àìwá lórí Prince ọmọ Adé ẹ̀yin lẹ ṣí à prógrámù àná jù. Ṣé àpẹgbà question yẹn? question alákọ̀ọ́kọ́ full name yẹn ẹ full name ó sọ pé sheik almubarak musa uh-huh. uh-huh. Uh-huh. salaudeen olówó òre gbogbo ọ̀rọ̀ tó bá làákàyè mu. ara o kò gbà kò gbà ó kú méjì kò gbà <laughs> ó ní orúkọ tá a fún wọn níbi bíi olórúkọ tá a fún wọn àdé àfàsọ pé tún lórúkọ méjì wọn ò gbà ṣùgbọ́n lórí pé tí wọ́n ṣe àjù yẹn a sọ pé a fún wọn ní míìkì mẹ́rin míìkì mẹ́rin kán àìwá wọn ó gba míìkì mẹ́rin kí lẹ́ orúkọ wọn yẹn àti àti máàkì bẹ́ẹ̀ ẹ àìwá lórí whatsapp ẹ àì nọ́mbà yìí lórí whatsapp láti àì rẹ̀ á sọ bí míìkì mẹ́rin yìí bó ṣe máa dán àbí ká calculate ẹ̀ kásẹ̀ di owó rẹ̀ kásẹ̀ di ẹ̀ sí yín ǹjẹ́ la ó tún wà bẹ́ẹ̀. àwọn mẹ́ta tó kù wọn ṣí ẹ̀. wọn ò ṣí ẹ̀ get wọ́n kọ ansa wọn. wọ́n kọ ansa sansa o so báwo kí làwọn náà kọ. ṣé tinú làwọn náà kọ àwọn kọ̀ọ̀kan tí ẹ fi olówó rẹ sí. Ah, rárá kò sẹ́ni tó ti gbà kò sẹ́ni tó ti gbà fún díẹ̀ yìí ìwọ tó bá tún ṣí ààrẹ jù lónìí ẹ ká fún èèyàn méjì tó bá ṣí ààrẹ jù ẹ ká tún fún wọn ní. ẹ wá jẹ́ kí n sọ orúkọ yẹn. ara ẹ ká tún tún béèrè ẹ ká tún tún béèrè lónìí ah, kó wà ń ta torí pé kò sẹ́ni tí ti gbà tó bá ti wá dọ̀la ìwọ tó ọba orúkọ orúkọ àfà bó ṣe máa pè pé bó ṣe máa pè gbogbo olóyè ta fún wọn bíbí ó ní nǹkan ta fún wọn bíbí fi sí tó bá ti fi sí tó ti fi sí a sọ fún ẹ pé a fún ẹ ní ten thousand naira ìwọ tó bá ṣí ààrẹ jù yẹn méjì tó bá ti ṣí ààrẹ jù prógráàmù ijú tábà ti lè rí i lọ́la àfọ ẹni míìkì mẹ́rin bókò ṣe jẹ́ tọ́lọ́ tó bá bóyá míìkì mẹ́rin bóyá míìkì mẹ́rin ló fẹ́ gbà ní o bóyá three thousand ló fẹ́ gbà ní o wàásù ọ̀kan nínú méjèèjì àdẹ̀sẹ̀ kí ni àdẹ̀sẹ̀ ń di ẹ̀sìn ẹ bí ògo ṣe ń jẹ́ ti ọlọ́ adúgbẹ́lọ́gbọ̀ ẹ tẹ́ fún wa ní ẹ̀bùn amọ̀lóore o ìwọ́tọ̀ ọ̀dẹ̀ fẹ́ fún wa lẹ́bùn sí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 gbogbo ẹjẹ ṣíà orí tẹ fọkàn Ọlọ́run ló di tìrọ ẹsìn dáadáa fi ṣe ìlú àwọn wáyé lásán tó bá lẹkùn kan ti bẹ láti inú ẹ̀jẹ̀ ti bẹ inú ra ọ ti bẹ látọ̀dọ̀ àwọn ọ̀tá Ọlọ́run ó mú kó onú gbèsè ayé ọlọpàá ẹ fẹ́ràn àwa náà Ọlọ́run fẹ́ràn yín

àfẹ́ lómi o kí láti ẹ̀pọ̀ orúkọ ẹni ganan adétutù ọmọwùmí adétutù ọmọwùmí tí o bá ti pè wá kó dẹ̀ gba ẹ̀bù rẹ̀ kó wá gba fóònù rẹ̀ àfẹ́ lómi o ó dìgbà míì òdòjọ́ yá tún pàdé láago mẹ́sàn-án lọ́la wọ́n gbàgbé wọn tó bá ṣí ààrẹ jù ẹ̀bù ti wà ńlẹ̀ fún ẹ ó dàbọ̀.